or would basically develop a complex single soul so as to form a symmetric and or in an harmonized program or sanctuary. Ó jẹ́ àwọn ọ̀rọ̀ tàbí èdè tí a sì yọ láti mú ìtumọ̀ wá. Now, gbogbo ìwọ́n máa ń dùn gbogbo ibẹ̀ ó jẹ́ pé nígbà tí mo wá láti là ń sọ. Ìtọ́jú ẹni tó mú àkòrí yìí, a lè fura pé ohun tí alẹ́ kápá máa sọ ó jẹ́ lọ́ọ̀kan àti odò. Orí jẹ́ ìdíná ẹ bá kú nílé ìsọ̀nà mẹ́wàá, orí kò ìdáhùn bẹ̀. Sọ báyìí ìlú orin. Song is one tenth of the whole constituent of the Bible.

gbogbo mú ọ̀rọ̀ ìfẹ́ ẹ̀dí sísan olúwa ní báyìí a ní orin ìfẹ́ dàrẹ́ nínú ọdún mẹ́tọ̀ tó lọ a ní orin ayọ̀ eight five thirteen ó ní ẹtí bẹ̀rẹ̀ bá ó kọrin ayọ̀ ó kọrin ìdùnnú ìrọ̀ then a ní orin láti sin ọlọ́run worship songs then a ní orin ọ̀fọ̀ nínú bíbélì. orí yíyan ní nípa statement ó sọ̀rọ̀ nípa orí ọkọ̀ then a ní orí ìbánidí sẹ́tọ̀ láti fi ọ̀rẹ́ bí ó tọ́pa nínú ìwé yìí. Now, focus ma fi orí ọkọ̀. Well, orí tó ó máa ń wá gẹ́gẹ́ bí product of deliverance. Téèyàn bá rí ìdúsílẹ̀ ojú máa ń kàn orí orin àti ìfẹ́ tó ń fẹ́ fún ìwà ọ̀hún. Ìwọ́n tó bẹ̀rẹ̀ ìṣẹ́gun, ìdí àrẹ̀ kì í fún ẹ ṣẹ́gun. ìgbàgbọ́ kò ní lè jù àwọn ìlànà ọlọ́run tó dàgbà bá ti kórè wá máa rántí àwọn tí ọlọ́run ṣe fún wọn ní ìgbàanì ìṣídájú tàbí wọn gbà tàbí olórí tàbí tó lọ́sí wọn tó lọ sí rẹ̀. right now like i told you orin ìṣẹ́jú wà orin tó tẹ̀lé yẹn orin ìbúra àti bára nígbà tí wọ́n ṣe fún ẹgbẹ́ olùgbàjọ orí kàánù one to thirty one. so And just emphasize the fact that you don't need to expect new songs if you want your condition to, to, to continue. Whichever comes to you don't want your status to change. Everybody is new pattern. You don't want your identity orin tuntun. So, uh, you want to tuntun ọ̀rọ̀ yẹn pè yẹn ní àìsáyà onífẹsẹ̀ ní àìsáyà for two percent yẹn ẹni kẹta ní àpòsíkẹ́ john nínú ìwé ìfihàn revolution five and revolution forty three yes ṣùgbọ́n ìwádìí ìjìnlẹ̀ àti àkíyèsí tó máa ń lórí nínú ọ̀rọ̀ ọlọ́run ó yẹ ká mọ̀ pé àsìkò sábà máa ń kọrin ni nígbà tí ọlọ́run bá gbé ìlú rẹ̀ dé tó bá fi ọlá àti agbára rẹ̀ ní ọ̀la ní ayé wọ́n ti tuntun adọ́ra àbò wọ́n ń dara sáfẹ́ that is done the act of manipulation of man gbogbo àtọ́nà bá ti ṣe ṣe náà tó fi dídú bí ẹ̀ náà ìní ayé pé òyìnbó tó sábà máa ń fara hàn nínú bíbélì àti nínú ayé àwọn ènìyàn àwọn abẹ́lẹ̀ rẹ̀ nìkan fún wa ṣe dábìlì yé bẹ́ẹ̀ wá. ẹ̀ẹ́dẹ̀ rí pé sáàmù táwọn aláṣẹ fún wa òní sáàmù fọ́ọ̀tì twenty one to four sáàmù twenty one to four and uh, nínú ẹ̀ láti ẹ̀ sí tí wọ́n náà bá fẹ́ kọ́ ní tuntun àwọn tó gbọ́dọ̀ ṣe lè ní wọn sí ẹ̀ ọ̀rọ̀ ìjọba ọdún tí àwọn àti bẹ́ẹ̀ yìí ti kọ̀ náà. Yeah, nothing goes for nothing. Nothing goes, nothing goes down, nothing comes up. Nígbà tó yà kí sọ̀rọ̀ gan, ó lórí ìpadà láti fi sínú ẹ̀. Ní nǹkan mẹ́rin ló kàn kó tọ̀ sí e, wọ́n tó ń lò ní orí tiẹ̀ náà. Bí ọdún tó parí gbọ́, à ń kọ ẹ̀ sí wa. À á lè gbé ojú wa. Ọlọ́run ló fi ojú sí wa ní ẹ̀yìn. Dábìlì kọ̀ọ̀sà pọ́tì nígbà tí ó ní ìrírí ìtúsílẹ̀ ìdáǹdè àti agbára ìṣeré ọlọ́run. ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní àgbà sáwájú ní ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀. àwọn tí ọlọ́run láti kú báyìí láti dé nínú ọgbọ́n àti bí sọ́dọ̀ dé o o ẹ kápá àti kápá àdúrà tó àwọn èèyàn wọn ké tó tó bá fẹ́ tó bá kàkà kápá àti bá tó ń yí ọ kàkà tó wà wájú ẹ o tẹ̀lé o tẹ̀lé ọ̀sán tí wọ́n fa yìí ni àkókò bá máa pọ̀ jù kó lè rọrùn láti ló ṣẹlẹ̀ nínú ayé láti tó lùkọ̀ sàkóso. wà á lọ wà á máa yọ ìgbàlá lọ́wọ́ mi. Bọ́lá o, á yọ ìgbàlá lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tó sọ mi. Báyìí ló kù, òṣìṣẹ́ chọ́ọ̀tì ló kù. Tó o bá sì ní ayọ ìgbàlá, ìwà gbóyè òwe. Ló jẹ́ kì í kù. ìgbà mi lè gbé lè bàjẹ́ o lè wọ́n lò ó lọ́wọ́ ebi lè máa ka kó má yí tó jẹ. Àgbàdá máa kọ́ ní kẹ́ kó o lò ó lè bá a. Kò sí ti ọ́ lẹ̀ tí wọ́n kó tọ́ ìwé yẹn yóò kó ṣẹlẹ̀ sí ìwọ́n lè rí. Ẹ̀sìn àdàlà tó ti lè Àdéhùn 非常高兴，你们。 kí o lè dájọ́ wa this is kọ́ni kókó kókó sọ́pà ìlú ìtìjú sòwò ìgbàgbọ́n máa dé rẹ̀ lọ. Senhor. akíkú léde òkè bọ́lá ṣe dá wa lọ́wọ́ lápá ní ìgbẹ́ nípa ètò àwọn yóò dá tó bá ní ọlọ́pàá lọ́pọ̀ òkè tó ti máa tó bẹ́ẹ̀ lọ́pọ̀ òkè nínú ọlọ́pàá tó dá a tó dábìlì bàbá ẹ̀ tó ti rẹ̀ àti ọmọ náà nìyẹn òní dúró lọ́dọ̀ táwọn ṣe. ọlọ́run kò ṣe o pápá wí ó máa ń ní ìlú ọlọ́run kò ní. bẹ́ẹ̀ ìgbà rẹ̀ kò máa. tó tó bá lọ́wọ́ kò tó kò fẹ́ máa. òun tó bá lè jẹ́ kó sísọ ìṣẹ̀lẹ̀